بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أجلاجو إن يتم دانين لعيه كسبية سوى تونين بكاتا سامسانيكا إليه تنسى كل وكذا قطن لوا òṣìṣẹ́ bí èso wà tó ní ní ìṣòro kan lẹ́yìn tí ń sẹ́kúrú akọ́bùn ti dànù. ìdí nì tó fi jẹ́ pé àwọn èèyàn lọ́lọ́kan àjọ̀kan ọ̀nà tí wọ́n ń gbà ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀sìn tí wọ́n ń ṣe ẹ̀rí kó ní ó ní ọ̀nà tí máa gbé àti tọrọ ń tí ń fẹ́ ó lọ́nà tí wọ́n máa gbé gbà kálukú pẹ̀lú gbàgbọ́ rẹ̀ kálukú pẹ̀lú nǹkan tí ó jogún bá lọ́dọ̀ àwọn aṣáájú rẹ̀ ṣùgbọ́n nígbà tí olú ẹlẹ́dàá wa ti fi Islam tó ti fi ṣètò ẹtù wa tó ṣàánú wa pẹ̀lú kó ṣàwa náà lọ́kàn nínú àwọn tí wọ́n wálé ayé tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n sì jọ ọmọlẹ́yìn anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àwọn náà ní sáláì ní bùkátà eléyìí tá a fẹ́ kó lu ọba wa gbọ́ àwọn ní sáláì ní ṣòro eléyìí tó wà pé kí Allah kó wa ti dànù ọ̀nà wa aláàmàtọ̀ àwọn gẹ́gẹ́ bíi mùsùlùmí tá a jọ ọmọlẹ́yìn anábì sallallahu alaihi wa láti fi gbọ́ bùkátà láti fi ti aburú dànù kò sọ́nà méjì tó ká máa pe olúwa ẹlẹ́dàá wa lọ ká máa bẹ̀ ká máa tọrọ ní táǹfẹ́ lọ́dọ̀ rẹ̀ dáadáa ká máa bẹ̀ ká máa tọrọ ṣáàdì lọ́dọ̀ rẹ̀ níbi ní táǹbẹ̀rù táburú àtàìjà eléyìí náà ni àlàkalẹ̀ tó wà fún wa nínú ẹ̀sìn Islam torí pé àwa nínú kọjá pé wọ́n bí wa ní mùsùlùmí ni là ń tún ṣe islam pẹ̀lú àánú allah àbí kó jẹ́ pé àwa la màmá gba islam torí parí pò ń lọ́nà islam táwa gbà yín ó ní òfin eléyìí tí gbogbo ẹni tó bá lòun ṣe gbọ́dọ̀ tẹ̀lé ó sì ní àwọn kọ̀tọ́ tí gbogbo ẹni tí bá ń ṣe gbọ́dọ̀ jìnnà sí gbogbo bó tilẹ̀ wù kí n tọ̀ ń wá kọjá nǹkan tí ọba bàrà tó lọ́dọ̀ rẹ o wá gbọ̀nà míì tọ́ta gbogbo bó tilẹ̀ wù kí n ti ń dẹ́rù bọ̀ tó ń tóbi tó lójú rẹ o gbọ́dọ̀ wá ìṣọ́ àti ààbò kúrò lọ́wọ́ aburú àti ewu yìí nìkan òun náà ni àlàkalẹ̀ Islam fún wa àwa wá ní ìfiniláyàbalẹ̀ eléyìí tó ṣe wípé kò lè sí fẹ́lòmíì yàtọ̀ sáwọn mùsùlùmí òun náà ni pé Allahu tá à ń pè kọ́ba ni gbọ́ bùkátà wa òun náà lọ́bọ̀ òdodo tó ṣe pé tọ́ba bá ní gbọ́ bùkátà bùkátà bíá tọ́ba kọ̀ láti bá ní gbọ́ bùkátà ìṣòro wọn ṣẹ́kù láéláé òun náà lọ́ba táwa ń jọ́sìn fún a kì í salámùlùmálà a kì í ṣe ẹni tó dalúrú papọ̀ mọ́sápà orí ẹ̀sìn òdodo la dúró bí gbangba wa ti ṣe rí bẹ́ẹ̀ ni kọ̀kọ̀ wa rí pé a ò máa ṣe ìsìláàmù lójú ayé ká lọ́ọ́ máa ṣe nǹkan míì ní kọ̀kọ̀ eléyìí ṣe ni láyàbalẹ̀ púpọ̀ ike ọba tí mú kádù ọgbà ńlá ń jọ́sìn fún ọba tí mú ìṣòro kúrò fún yàn pátá yányá òun náà lọ́ba táwa ń jọ́sìn fún olúwa yìí tí wàá ṣàdé nǹkan fún wa ó lágbára tẹ̀lé rí ń bomi wa qala rabbukum ud'uni astajib lakum olúwa yìí ni ẹ máa pè mí bẹ́ẹ̀ bá ń tí ń pè mí wọ́n máa dá yín lọ a àdéhùn ńlá lélẹ́yìí o tó bá lọ jẹ́ pé a bá gbọ́ yé a bá sì ṣàmúlò rẹ̀ dáadáa a àbá mọ ike àdúrà ti ṣeré àdúrà ń gbà wàláhì kò sí nǹkan náà tẹlómi lè máa ṣe nínú ìlànà míì tó lè gbà bí ìbádùn àṣẹ máa gbà ogun bákan méjì lògùn ogun tẹ rí yẹn wọ́n lè ṣe ó rí bẹ́ẹ̀ wọ́n sì lè ṣe kó má rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò lè rí bẹ́ẹ̀ àyàfi tó lo abánikó rí bẹ́ẹ̀ rírí bẹ́ẹ̀ tolúwa tí wọ́n á ní kó rí bẹ́ẹ̀ o àti rírí bẹ́ẹ̀ àti àìrí bẹ́ẹ̀ olúwa fẹ́kẹ́ ni tó ṣe ọ́ tàtàrà rẹ̀ sórí ibu ni kó lọ akọ́mọ́sí wa lọ lórí ibu torí de eléyìí àdúrà ń tiẹ̀ kò sí bó ti ṣe ṣe láyé yìí kọ́ tàtàrà rẹ̀ sórí ibu inú kọ́ yẹ pé ń ta tọrọ lọ́lọ́wà fún wa torí rẹ̀ ni a tún á níjọ́ gbẹ̀ndà kìyàmà pé a pe Allah tó ń tukọ́ ti jẹ́ wa àtúgbà ládàá rẹ̀ torí pé àdúrà ìjọsìn. àbí kó ló wa kó mọ̀ fún wa ní nǹkan gangan kó fi dáadáa ní ìjàrọ̀ rẹ̀ fún wa. orin náà lélẹ́yìí àtún àgbàládá ipa àtún pé Allah tó ń tukọ́ ti fún wa ní nǹkan míì. torí pé ìta ń tọrọ ó lè jẹ́ pa burú yẹn padà já sí fún wa táwọn ọ̀mà àkọọ́lẹ̀ aburú yẹn ó sì ṣe wá kò sí olúwa ó fi fún wa ní nǹkan mi. ẹlẹ́kẹta yín pé kó àṣàdúrà yìí Allah azza wa jal kò fún wa kò sì sí nǹkan mi ìjàrọ̀ rẹ̀ ṣùgbọ́n ti pọ́ gba ládàá pọ̀ pé ládàá tún bẹ́ẹ̀ fún níjọ́ gbẹ̀ndàlùkìyà eléyìí tó túmọ̀ sí pé ọ̀ pàdánù kankan nígbà tó ṣàdúrà ìmọ̀ ṣàdúrà lẹ́ni tọ́kàn rẹ̀ balẹ̀ kó lu ọgbà sábàbí kan nínú sábàbí tádùn àti màgbà mọ̀ṣẹ̀ méjì rárá ṣùgbọ́n ẹni tó ṣe pé ńgbà tó bá tún ṣàdó àtẹnumá kò ní sún Allah ìwọ ni ó yà sùn eléyìí náà sábàbí kan ní ṣàdó àtúntì máa gbà ìní ìpinnu nǹkan tí mò ń tọrọ kò sí ẹni tó lè ṣe wallahi àyàfi Allah tí èèyàn bá ń ṣàdó àbáwọn pẹ̀lú gbogbo àwọn mọ́jẹ̀mú báyìí yóò yà wọ́n náà lẹ́nu nù gbèsè ayé rẹ̀ kí ni nǹkan náà gan-an rí eléyìí tó ṣe pọ̀ ń wá tó ju agbára àdúrà lọ kí ni nǹkan náà ti ń tún kùkù lájà mọ́ tọ́tayọ àdúrà sádùá ò lè bọ ìyanjú ẹ̀ kò sí wàláhì olúwa tí wọ́n ṣe ìbẹ̀rẹ̀ ńlá fún wa ẹ máa tọrọ ẹ máa béèrè lédè yín tí ti gbédè lárúbáwá kí ni kíláàsì tó fi fẹ́ tọrọ sóore fún mi tó fi máa ní dábùrú ọkàn mi nígbà tó kúkú gbédè èdè tó gbọ́ dáadáa máa fi tọrọ láàyè ibi tó ti lè ṣerú ẹ̀ tọrọ kó sáà máa ti jẹnu sọ̀lá máa tọrọ gbogbo tó máa ń fẹ́ à èdè rẹ tó wá jẹ́ nǹkan tí Allah ò ní gbọ́ ta ló fún ọ lédè ṣébó náà ló fún wa lédè wa máa fèdè rẹ náà tọrọ ìwọ sáà ti gbìyànjú láti ṣe àwọn àtìṣíwájú kan tí jẹ́ ká dùn gbà ṣàfọ̀mọ́ fún Allah lọ́pọ̀lọpọ̀ bí subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billah tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ti àsọ̀láàtù fanabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ìgbésẹ̀ kẹrin tọrọ ntọ́fẹ̀ wàá parí rẹ̀ pẹ̀lú ṣíṣe àsọ̀láàtù yóò yà ọ́ lẹ́nu kíkwadù ààrẹ ń gbà àbùkátà kọ́ wá fi mánì wa ká hápára kọ́ wá máa ẹni tí èsè mùsùlùmí kọjá pé ogun làwa náà máa ṣe ká nǹkan míì la máa ṣe ẹlòmíì lọ chọọchì ẹlòmíì orí òkè ló sùn sílẹ̀ fi má ṣe bá jí lóru gànjọ́ tí aago mẹ́ta àbọ̀ wá síwájú ṣe bá wá sí ìtòsí ilẹ̀kùn tẹ́ ń bá jáde nílé yín ẹ máa rí àwọn nǹkan ìyàlẹ́nu ẹ sì máa gbọ́ àwọn nǹkan ìyàlẹ́nu ó ní káwọn èèyàn kan darí bọ̀ láti agbọn òkè báyìí kí ló dé ń bo wọn lọ àwọn òsúnlé ni bẹ́ẹ̀ ni wọn òsúnlé láti ìgbà tẹ́yìn ti padà sílé lẹ́yìn ìṣà làwọn míì ti jáde ńlé wọn lọ sórí òkè lórúkọ páwọn lọ ṣàdúà ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n máa yà yín lẹ́nu tí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n rí i pé mùsùlùmí làwọn eléyìí mùsùlùmí lọ́yẹ kí wọ́n jẹ́ ṣùgbọ́n ti tààtàrà wà àti fésì nínú Islam kò sígbà tí wọn ò ní lọ sí orí òkè ṣọ́ọ̀ṣì láti pa àwọn lọ ṣàdúà wọn àti Islam mọ́ kí ló dé wàhálà ayé yìí náà ni àwọn fẹ́ kọ́ da fáwọn àwọn náà fẹ́ lówó àwọn fẹ́ lálù ìṣòro ogun ayé gẹ́gẹ́ bí èdè wọn ogun ayé kan bá wọn jà ogun ayé yìí àwọn ò lè tú kúrò nínú ìdè rẹ̀ àfi káwọn máa lórí òkè tẹ́sí máa rí lójoojúmọ́ ayé nù. ìbá ṣùgbọ́n àlàwà ṣe yìí ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tó sì sẹ́kù mùsùlùmí wà tí ń sùn lé báyìí jẹ́ ọ̀wà. àwọn mọ̀ ń sáré mo fẹ́ sórí ibú ní yàjóyàjó àwọn ń lọ sórí òkè lóru sẹ́yìn sùn. wọ́n ń pariwo ní mẹ́sàn-án mẹ́wàá lórúkọ Jésù mùsùlùmí. ìbọ̀kànlá ń sọ yín àwọn ẹni tá a mọ̀ dáadáa tẹ́tí tẹ bá rí wọn ẹ pé á mùsùlùmí gidi tán ìyá àjọ ní sọ pé wàláhì àbí ní búra tiwọn ní sọ pé ẹ wádìí ìlàgò báyìí ẹ bánu tọ́ọ̀tì nílùú yìí subahana kí ló àjùrì sì ní fẹ́ sùn ẹni tó wọ́n sì ní ẹ̀bá ń tọ́tù yìí yóò ṣe àdúrà látàgò mẹ́sàn-án alẹ́ dàgò kan. ìdàkùn ṣé tọ́ba lọ fẹ́ ṣàdúrà ní mọ́ṣáláṣí àní nǹkan mo ti fọ́ ni. mo ń béèrè ni ó ní ẹ̀dàkùn àdúrà tó ń fẹ́ ṣe o mọ́ṣáláṣí ló ń ti fẹ́ ṣe o yóò àbẹ̀rẹ̀ látàgò mẹ́sàn-án òun fẹ́ ṣe dàsùbà ẹ̀yàn ọmọ ẹ̀sìn mọ́ṣáláṣí. ìwọ lọ wá ń lọ ṣọ́ọ̀ṣì wọ́n bi Umar radiyallahu anhu wọ́n bi léèrè ẹni tó jẹ́ olórí àwọn pásítọ̀ ní Baitul Maqdis Jerusalem lẹ́yìn táwọn mùsùlùmí gba Jerusalem yẹn Umar wa ni khalifa olórí àwọn pásítọ̀ yẹn wá sọ pé ìlú yìí ní kọ́kọ́rọ́ sẹ́yìn pé àwọn ìlú ayé tán wọ́n máa ma odi yíká gẹ́gẹ́ bí Kánò ṣe wà wọ́n mọ odi yíká lẹ́kùn kan lẹ́gbàá wọnú ìlú tálejò bá dé tó náà bá fẹ́ darapọ̀ mọ́ àánú lóye ó gbọ́dọ̀ lọ rọ́ bàálù tọ́ba àlú bá gbà láàyè tí baálẹ̀ bá gbà láàyè ló tó lè rí lóńgbé ó mú kí aburú àtàìdá ó dínkù gbà òun á sọ pé kọ́kọ́rọ́ ìlú yìí òun ní gbé fẹ́yìn ọ̀gá jagunjagun yìí olórí yín pátá yányá Umar ni màá gbé fún torí ẹ̀ kí Umar wá wá síbí láti Madina Umar bá wá láti Madina ìrìn oṣù kan ìgbà tí Umar wá rìn ká wọ́n wá dé chọ́ọ̀tì tó tóbi jù ní Jerusalem àwọn fahaba tí wọ́n wá pẹ̀lú Umar wọ́n á ní ah, ilé ìjọsìn ni àwọn náà pè bí ṣé àní ṣe náfìlà ń bí dókítà wa ti wá mọ́ṣáláṣí á ṣe rákà méjì tahiyatul masjid Umar ní àlè ṣe tahiyatul masjid kankan bí nítorí pé bí ilé ẹbọ ni òjòjò ń sà àwọn èrè ló kúnnu bíi ṣébi táàtì máa ṣe sọ̀lá tutù wa nù ìwọ wa lọ jókòó sí rúbẹ̀ ìwọ mùsùlùmí aláàjì aláàjà ọwọ́ ajẹ́ pé bẹ́ẹ̀ ló jókòó síbílà wo ló fẹ́ kọjú sí náà tọ́ba dé ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ lọ́wọ́ jókòó sí ẹ dákun ká ló fún ọ ládùúgbò náà sá nínú ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀tì ṣe ṣẹ́ṣẹ́ adáhùn là ń mùsùlùmí yorùbá o a sì kù tàbá wá kú ẹ wá pé ẹ̀yin ẹrú Allah ẹ wá ti sọ láti fìlà síta ni ìlú gan lẹ́yìn náà fẹ́ gbà ń bẹ̀ tẹ kágbádá wọ̀ tẹ lọ ọbẹ̀ ẹ̀yin àpọ̀ ọ̀daràn torí pé ẹ̀yin gan lẹ̀ jẹ́ tí ò yá àwọn èèyàn ọ̀dà wọ́n pè mí ní ìsìnkú ti sọ láti fìlà mo ní eléyìí báyìí ṣébọ́ náà ni wọ́n sọ fún mi níjó ni pé tọ́ọ̀sì ni máa lọ mi ní ṣe tí gbogbo èèyàn náà kọ̀ láti ṣe àyípadà ọba àwùjọ àbí òní ba gbogbo ẹlòmíín náà ti ń ṣe wàláhì ọjà wọn bẹ́ẹ̀ tẹ́sí ṣe máa lọ wájú nù. ìran ni àtàbá ṣe báyà bí àpò mẹ́wàá àtàbá pa ń bẹ̀ àpò mẹ́ẹ̀ẹ́dógún adínàmọ́ra wa nu àwọn olóko àlódò níta máa ṣe náà nù ó kó àtòdò jàǹbá lẹ̀ǹsìn ẹ̀. torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ń di kó mójú tẹ́sí gan nílẹ̀ Yorùbá yìí àwọn ló kó bàjẹ́. kí ló dé tí mo bá ti mọ̀ ń sàfà níṣẹ́

so táwọn bá ń sòdodo fáwọn èèyàn wa ìbàjẹ́ yóò dínkù tàtà lọ́mọ yorùbá tẹ̀ èso lóògùn wọn à gbà ọlọ́hùn gbọ́ ọlọ́hùn fún ẹ ti gbòògùn gbọ́ tàtà wọn múnátùkì burúkú pọ̀ nù yorùbá yìí wọn mọ̀ sọ pé àwọn ẹ̀sìn islam olóògùn burúkú ni wọn wọn à gbà ọlọ́hùn gbọ́ tó fún ẹ gbòògùn gbọ́ torí di eléyìí kálíbà jẹ́ mùsùlùmí á ìjọ gbẹ̀ndà kìá máa ń bẹ o nígbà tá a bá débẹ̀ lọ́jọ́ òun kọ́mọba àti pàmò kábàámà náà láti gbọ́dọ̀ gbọ́ òdodo ọ̀tẹ̀lé ọ̀tẹ̀lé òkùsì ọlọ́wọ́ olùwádàkùn má bẹ̀ sìn wá jẹ́ olùwádàkùn ràn wá lọ ní kọ̀kọ̀ àti ní gbangba jẹ́ ká máa jẹ́ mùsùlùmí òdodo ní gbogbo ìgbà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu